olùwà ẹlẹ́dàá wa ní ká má ṣe ó ní ìnáma olùwà sọ nínú alukur'an ó ní ìnáma najwa mina shaitan liyahzuna alladhina amanu ó ní à ń fa ẹnìkan mara bá a sọ̀rọ̀ jẹ́jẹ́ níbi tó ṣe wípé àní fẹ́kẹ́lómi nínú àwọn ẹni tá a jọ wà kó fetí kọ́ ìwà ni ìṣesí ni tó ẹ àṣetán ni ló ti máa wá kí ló sì fà tí àṣetán tó fi máa ń firú rẹ̀ tó fi máa fi ń dá àwọn olùgbàgbọ́ òdodo wọ̀ nítorí pé ọ fẹ́ kó ìbànújẹ́ bọ́ olùgbàgbọ́ òdodo kò sí náà ọkàn rẹ̀ ó bàjẹ́ kò ọkàn rẹ̀ gbọgbẹ́ ní máa bó ti ṣe fẹ́ ròyìn tó kí ń sọ bó méjèèjì tẹ́ wàá wá bí tẹ́ ti lè sọ láì jẹ́ pé mi pàdé níbi tẹ́ ti jọ sọ tí lèémà pẹ́ sọ̀rọ̀ ẹ̀ ọwọ́ ajẹ́ pé ibi tẹ́mi wà ilẹ̀ ti ń sọ ẹ̀tún ajẹ́ kí n pọ́n kankan nínú tẹ́ ń sọ ẹ̀gbà yọ̀ǹda lọ́dọ̀ mi ìpè ẹ̀fẹ́ tẹ̀ ọ̀rọ̀ kan wà tẹ́ fẹ́ sọ kò ní í ṣe pẹ̀lú mi kò sí ìṣe nǹkankan eléyìí tó jẹ́ aburú ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú ẹ̀yin méjèèjì ni kí n wá pé mo yọ̀ǹda ẹ̀ síbẹ̀ ẹ̀fọwọ́ lábẹ́ ti ẹ fi yàn mí jẹ ẹ ń ṣèṣe tí mo bá fẹ́ dà kí n dà ní tí mo bá fẹ́ ṣe kí n ṣe olúwa ń fi yọ níbí ipe ìwà tó hù yẹn ìwà ṣẹtọ́ọ̀nì ṣẹtọ́ọ̀n oní máa mú káwọn èèyàn kó hurú ẹ̀ nítorí kó lè bá kó ìbànújẹ́ kó lè bá kó báwọn olùgbàgbọ́ òdodo nínú àdìtà nàbọ Muhammad sallallahu alayhi wa sallam anabini idha kuntum thalatha fala yatanajathnani duna al-akhar hatta takhtalitu binnas min ajli an yuhzina muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam oníjà ìbàjẹ́ mẹ́ta ẹnìkan kò gbọ́dọ̀ fa ẹnìkan mọ́dọ̀ máa bá sọ̀rọ̀ jẹ́jẹ́ láì jẹ́ pé wọ́n bun ẹnìkẹta gbọ́ nítorí kó ọmọ bá kó ìbànújẹ́ bá ẹnìkẹta hàn ọ̀gbọ́dọ̀ bá ẹnìkejì sọ̀rọ̀ jẹ́jẹ́ títí tá fi lúpọ̀ mọ́ pọ́ èèyàn nígbà tẹ bá lùpọ̀ mọ́pẹ́yàn tẹni tó wà lójú kan náà ti pọ̀ ìgbà náà o lè fa ẹnìkan kọ fà á mára kọ wọ ọmọdọ̀ kọ ọmọ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ eléyìí tó fẹ́ sọ torí pé ń gbà wọn ẹnìkan àti sọ yìí pé ńṣe ló ṣe bẹ́ẹ̀ nítorí pé ọfẹ́ bò ń lọ́kàn jẹ́ ńṣe ló ṣe bẹ́ẹ̀ nítorí pé ọfẹ́ kó bànújẹ́ báwọn ọ̀sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ nígbà náà. torí ẹ nígbà tá a bá jẹ́ mẹ́ta ààyè ò sí fún èèyàn méjì nínú àwa mẹ́tẹ̀ẹ̀ta láti tẹ̀pá àwọn fẹ́ sàn kankan eléyìí tí àwọn ọ̀fẹ́ kọ́ta sí tiẹ̀ nìkẹta nítorí pé tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti sánà àti bọ ọmọ ìyá yín lọ́kàn jẹ́ ẹ ti sánà àti dá ọ̀tẹ̀ sílẹ̀ ẹ fẹ́ kọ̀yìn ara yín síra yín lẹ́yìn ìgbà tí ẹ kọjú síra yín tẹ̀ ń jọ ń ṣe gbogbo àwọn nǹkan tẹ̀ ń jọ ń ṣe tọ́ da ẹ fẹ́ fọwọ́ ara yín ẹ fẹ́ fi bàjẹ́ ẹfẹ dáná sunlé ọlá ilé ọlá eléyìí tó ṣe pé ẹkọ kalẹ̀ pẹ̀lú dáadáa tí ń bẹ láàrin yín nígbà tó o bá ti wọ ẹnìkan mára tó ẹkọ ńlọ ń bá sọ̀rọ̀ ọ̀fẹ́ kí ẹnìkẹta kó fetí kọ́ ọ nínú ẹgbà wọrọ látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma ipa nàbọ muhammad sallallahu alayhi wa sallam wọn ni idha kuntum thalatha fala yatanadathna duna wahid tẹ́ ẹ bá jẹ́ mẹ́ta àwọn méjì nínú yín wọn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ jẹ́jẹ́ láì jẹ́ pé wọ́n bu ẹnì kẹta gbọ́ qala dhakuwan dhakuwan olọgbà ẹgbà wáyé wa látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma olè qultu libni umar mọ̀sọ̀ fún abdullahi ibn umar fa idha kanu arba'a tó bá jẹ́ pé àwọn mẹ́rin ní ńkọ́ ẹnìkan wá rí i pé òun fẹ́ bá ẹnìkan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin sọ̀rọ̀ jẹ́jẹ́ tó wọ́n káwọn èèyàn méjì yòókù kún wọn fetí kọ́ al abdullahi ibn umar ni fala ba'sa kò burú nígbà náà tẹ́bá ti pé mẹ́rin kò sábúrú nínú káwọn méjì kún wọn tẹ̀ kún wọn máa sọ eléyìí tí máa sọ ní jẹjẹ tí wọn ò ní káwọn èèyàn méjì ọgbọ nítorí pé pé báyìí nìsín ìyẹn ni wípé tí ìwọ bá nìkan méjì ọgbọ. àwọn méjì yòókù náà káwọn táwọn náà máa sọ táwọn náà ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́ bí ibà dùn ni kó dùn ẹ̀yin náà àmọ́ nìkan tó lè máa dá sọ ká má pòrí rẹ̀ dàrú nígbà táyìn méjì wọ́ra yín sẹ́gbẹ́ kan tẹ́ ń lọ sọ̀rọ̀ ẹlẹ́fẹ̀ẹ́ káwọ̀ ọgbọ́n tó nìkan máa wá dá sọ lójú kan náà wọn ò ní pé kinní kan rọ́ọ̀lù àbó ń lọ rọ́ọ̀lù kinní kan torí di eléyìí al-Imam al-Bukhari ẹgbàá wáyé ń tiẹ̀ imaamu ahmed àwọn ni wọ́n gbé jáde nínú musnad wọn bí sanadin sahih ó tún wá nínú ẹgbàá wọ̀rọ̀ mi wọ́n ní anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní idha kuntum thalatha fala yatanaja ithnani duna thalith illa bi idhnihi anabi fi wọ́n wọ níbí báyìí fún wa kálí bá a ma wọ́n ní jábá pé mẹ́ta àwọn èèyàn méjì ò gbọ́dọ̀ ipá wọn fẹ́ sọ̀rọ̀ jẹ́jẹ́ láì jẹ́ pé wọ́n bọ ẹnì kẹta gbọ́ àfi kí wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ bá ti gba yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ kò sí wàhálà torí pé níta ń bẹ̀rù ipò lè ṣẹlẹ̀ ẹ ti dínà sí ṣẹlẹ̀ rẹ̀ báyìí kò ní bà lọ́kàn jẹ́ kò ní dà nínú rú kò sì ní jẹ́ sábàbí tí ọ̀tẹ̀ kan fi ṣẹlẹ̀ láàrin yín nítorí kọ́tẹ̀ pé nǹkan kan bíi bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ọkàn rẹ̀ bàjẹ́ inú rẹ̀ dàrú ọ̀fẹ́ mú wọn lọ́tà táwọn bá bi ọ́ lérè pé kí

ṣùgbọ́n ǹjẹ́ agbayọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ àbá agbayọ̀ǹda gbogbo onílàákà ìtọ́ba wà ń bẹ̀ lọ́jọ́ náà ó rí i pé wọn ni wọ́n dá lẹ́bi síbí wọn lọ yọ̀ǹda fún wọn ipò ọgbà pé kí wọ́n lọ sọ tí wọ́n bá fẹ́ sọ eléyìí kò ní tẹ̀tẹ̀ lára nípa pé kọ́ bọ̀ ọlọ́kàn jẹ́ sì mọ̀ ẹni tó táwọn aṣọ yìí pé ní ìsìn o wọ́n ti wá dọ̀tá rẹ̀ àti pé inú rẹ̀ bàjẹ́ sí wọn anabi sallallahu alayhi wa sallam wọn lẹ́yìn méjì ẹ gbọ́dọ̀ tẹ̀ láti sọ̀rọ̀ jẹ́jẹ́ láì gbọ́n ẹni kẹta gbọ́ àfi kẹ́ gbayọ̀ǹda rẹ̀ fa inna dhalika yahzanu nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ yọ bá lọ́kàn tẹ́ bá gbayọ̀ǹda lọ́dọ̀ rẹ̀. alimami ahmed ọ̀nà ló tún gba eléyìí náà wá bisanadé sahih gbọ́ ọ̀nà kan tó gún eléyìí ẹ̀kọ́ ńlá ni wọ́n fi ń kọ́ wa yọ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn nínú mọ̀lẹ́bí ni wọ́n ti dọ̀tá báyìí látàrí wípé ní ìgbà tí ìjókòó wọn ju mẹ́ta lọ ọkan nínú wọn ọwọ́ bọ̀dá rẹ ọwọ́ wọn sẹgbẹ kan bá wọn kò kí àbúrò kankan nínú tóun àti wọn jọ sọ ó lè jábúrò kó ṣùgbọ́n tó dájú sáká òun náà ni wípé ọmọ kékeré yìí yóò bẹ̀rẹ̀ sí ní fojúkojú yóò máa fi wò yín yóò sì bẹ̀rẹ̀ sí ní ro èròkèrò sí yín nítorí pé ẹ ti bà lọ́kàn jẹ́ kí ni tẹ́ fẹ́ sọ gan-an rí mi bíbọ̀ dá ilé léyìí jẹ́ sẹ́yìn méjèèjì àbúrò lẹ́yìn méjèèjì jẹ́ sí kí wọ́n lọ fẹ́ bá bọ̀dá sọ tí àbúrò rẹ tó wọ́n lẹ́tọ̀ọ́ láti gbọ́ àmọ́ gbà tó fẹ́ ṣe bẹ́ẹ̀ iwájú àbúrò ló ti wá ń bá ẹ̀gbọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó mọ̀ pé ṣe lọ́yẹ kó ṣe sùúrù kó fi jẹ́ pé ó kù wọ̀ kan bọ̀dá rẹ̀ kan ìgbà náà ló tó sọ̀rọ̀ yìí kí ló dé tọ́jà pé ojú àbúrò náà ló ti ṣe ọmọ pé tuma rẹ̀ ni pé ntí dérò rẹ̀ bá fẹ́ dàkọ́ dà kò sí kankan tó lè ṣe fún wa ìtumọ̀ ń tẹ̀sẹ̀ nu ẹ̀yin ti fa nǹkan tí ó mú kí ọmọ yìí kọ́ máa fojúkojú wò kọ́ máa ro èròkèrò sí yìí kí ìrẹ́pọ̀ ti ń bẹ láàrin yín bàjẹ́ bàbá àti màmá ni nínú àwọn ọmọ wọn àwọn ni wọ́n jọ wà ń tí wọ́n pé mẹ́ta kò sí ìyàtọ̀ láàrin gbogbo àwọn èèyàn nínú ọ̀rọ̀ tá nàbì àwọn alaihi sọ yìí bàbá àti ìwọ ọwọ́ bá màmá rẹ sọ̀rọ̀ jẹ́jẹ́ níbi tí bàbá wà má nítorí ọba ṣe bẹ́ẹ̀ bàbá rẹ lọ́kàn bàbá rẹ ọmọ àwòrán gbé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ burúkú lọ fẹ́ bá màmá rẹ sọ nípa òun kì bá ṣé o tún lókè mí ní lẹ́yìn sámà ni bàbá rẹ eléyìí ni ìyá rẹ gbogbo nǹkan tó bá fẹ́ sọ kí ló tiẹ̀ fẹ́ sọ láyé yìí tó ṣe pé màmá rẹ nìkan yẹ gbọ́ bàbá rẹ gbọ́ wo ni wọ́n fẹ́ jẹ́ ó rí i pé tó níbi tí bàbá rẹ wà bí bàbá rẹ bá ti fẹ́ràn rẹ tẹ́lẹ̀ ó padà dẹni tó ṣe pé bàbá rẹ ò fẹ́ràn rẹ má tó bá ti jẹ́ni tó ṣe pé tó bá fẹ́ bá bàbá rẹ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bàbá rẹ máa tẹ́tí láti gbọ́ nǹkan fẹ́ sọ bàbá rẹ ò ní yọ létí wọn má tó bá ti jẹ́ni tó ṣe pé tó bá ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ bàbá rẹ̀ wọ́n máa fi hàn wípé àwọn fẹ́ pọ́ńtẹ́ fẹ́ sọ pọ́ máa wọn tó bá jẹ́ dáadáa ni kínú àwọn dùn tó bá jẹ́ ìdá káwọn ṣe káìsí yín bàbá rẹ̀ ọmọ àwọn òpin tó bá ń kọ́ sọ́pa rẹ̀ torí pé kí ni ọwọ́ wà tó hùn wọ́n máa kí kí ló ṣe fún wa kí ló ṣe fún wa bàbá kan yìí bìrì ni wọ́n bá di pé wọ́n kórìíra olúwa rẹ̀ kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe sọ́wọ́ pé mo kàn bá mọ́mí sọ̀rọ̀ níwájú bàbá mi láì jẹ́ pé mo bù wọ́n gbọ́ kì í máa sọ̀wọ́ lọ́wọ́ eléyìí àwọn ètò ṣe yẹn ọ̀kàrà bàtà ọ̀bàǹbà ó ti sọ́ra rẹ̀ dẹni tó ṣe wípé ó ní ìmá lójú bàbá ẹ̀ bẹ́ẹ̀ náà nítorí pé bàbá lọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ níbi tí ìyá rẹ wà kọ́lọ̀ lè da lápára kọ́lọ̀ ẹ eh, ọ̀rọ̀ bàbá àtọ́ máa nígbà yín dá sí ẹ máa sọ ọgbà ńgbà bá ku ọ̀kan màmá rẹ̀ kan kí ló ń bá a sọ tó fi jẹ́ kí n gbọ́ ẹ eh, mọ́mì mi ìníkà ọ bá parọ́ fún mi bá rọ́ ọmú màmá rẹ̀ ọkọ̀ọ̀kọ́ fi kan náà ba tiẹ̀ jẹ́ náà sọ nítorí pé àwọn òní básìkò jẹ́ ń tiwọn pé kí ló ń bá bàbá ẹ sọ tó ní kí n má gbọ́ ẹ̀yin ọmọ zamani so tonti pò ní bàbá ẹ mama pé ilo rẹ ìlò òfò láǹfààní àti fetí kọ́ńtọ́n bá bàbá rẹ sọ màmá rẹ ó bínú à ń bọ̀sibọ̀si oníyàwó méjì ọwọ́ wà láàrin wọn ń bá wọn sọ̀rọ̀ ọwọ́ rọra sọ̀rọ̀ kan sí kan létí èkejì ọ̀gbọ́n a ó ti forí rugi oyin ọgbà ọgbà torí ẹ̀ kíyèsára mọ́tara rẹ dànù. wọ́n pẹ́ after all ebi àwọn omi wọn bá sọ̀rọ̀ ẹ̀ mo ní bá sọ̀rọ̀ tí wọ́n ní gbọ́ náà kí ló kọ́ àwọn méjèèjì jọ sí ńgbà tó mọ̀ pé ọ̀fẹ́ bẹ́nìkan sọ̀rọ̀ tẹ́nìkejì ò ní gbọ́ bàbá túlétúlé tó ká ara o bẹ́ẹ̀ náà ni tó bá àwọn ọmọ rẹ méjì kó síbi tó ń bá sọ̀rọ̀ tó wọ́n sọ̀rọ̀ kan létí tó o ti dalé rẹ rú o ti darí àwọn ọmọ rẹ rú àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sí ìtọ́ ọba sọ̀rọ̀ jẹ́jẹ́ o pé à àkúkú ma bí wọ́n ti ṣe ṣe tiẹ̀ tó fi jẹ́ pé wọn nìkan ni wọ́n kà kún wọn ọ̀ka wá kú gbogbo wọn mú lọ́tà ni tó ìwọ fúnra ara rẹ lọ dáná sunlé àdùn wọ́n ló pé ọ̀tẹ̀ ló pé wọnú ilé rẹ àwọn nǹkan kékeré tá à ń fojú diun wàláhì ó ti da ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí rú ó ti da àárín ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ rú ó ti kọ̀yìn àwọn èèyàn síra wọn tó ṣe pé àwọn èèyàn wọn ò fẹ́ rí ní ara wọn látàmá ọ̀pọ̀lọpọ̀ ìjọba ló dojúbolẹ̀ nítorí ọ̀rọ̀ tẹ̀ ń gbọ́ yìí ní ìgbà tí olórí orílẹ̀-èdè míì ó ní àwọn èèyàn méjì lẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé igbákejì àti igbákẹta ni wọ́n jẹ́ sí ìpàdé wájọ pa wọ́n pọ̀ ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tí wọ́n ń so lórí fún un olórí yẹn ọwa gbẹnu gbẹ́nu kan nínú wọn létí ó bá sọ̀rọ̀ eléyìí tó ṣe pẹ́ẹ́nì kejì ọ̀gbọ́ nítorí ẹ̀ ilẹ̀ ẹni tí ọ̀gbọ́ òun ó lè lọ́ọ́ máa palẹ̀ máa bí wọ́n ti ṣe gbàjọba mọ́ lọ́wọ́ ẹ̀dàkùn tí wọ́n a subhanallah òdodo anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam oníbẹ̀ẹ́ bá pé mẹ́ta ẹni méjì wọn gbọ́dọ̀ máa bára wọn sọ̀rọ̀ jẹ́jẹ́ láì jẹ́ pé wọ́n bu ẹnì kẹta gbọ́ àbí láì jẹ́ pé wọ́n gba ìyọ̀ǹda lọ́dọ̀ ẹnì kẹta torí pé ṣíṣe bẹ́ẹ̀ yọ bà lọ́kàn jẹ́ tó bá bà lọ́kàn jẹ́ kí la mọ̀ tó lè ṣe kí la mọ̀ tó lè dàrú kí la mọ̀ tó lè bàjẹ́ torí ọ̀dọ̀ wọn wá o ká kíyè sára wọn wá ní Abdullahi ibn Umar radiyallahu anhuma ọ̀nà lọ́gbà àwọn ẹgbàá wáyé wá fún wa ẹ wá wo ẹ̀kọ́ lára rẹ̀ wọ́n lọ́jọ́ ni tó ṣe é pé tó bá pé mẹ́ta tó bá pé mẹ́ta tí wọ́n lọ ọwọ́ àwò láti bá ọ̀kan nínú àwọn méjèèjì sọ̀rọ̀ jẹ́jẹ́ yóò wá nà ń pe ẹlòmíì tí ì sara àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọ lọ yóò lè wọ́n wá ń bí tó ti wá ń bẹ̀ òǹkà wọn ti pé mẹ́rin nìsí ìgbà náà ni Ibn Umar yóò wá rọra tẹ̀ pẹ̀lú ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ yóò lọ bá sọ torí pé tó ti pé mẹ́rin kò sí wàhálà ń bẹ̀ yọ ọ́n náà pẹ̀lú mi pé wọn náà wàá jókòó tí wàá wàá pẹ̀lú wọn bí gbọ́n bá ti pẹ̀lú wọn wọ́n ti pé mẹ́rin báwọn yọ tẹ̀ pẹ̀lú ẹni tó bá fẹ́ tẹ̀ ó tiẹ̀ wá nínú ẹgbà wa mi wọ́n tiẹ̀ sojú abẹ́ ńkùn bẹ́ẹ̀ wọ́n Abdullahi ibn Umar radiyallahu anhuma tó bá wù láti bá ẹnìkan sọ̀rọ̀ jẹ́jẹ́ tó sì jẹ́ pé àwọn mẹ́ta ni wọ́n ní yóò pe ẹnì kẹrin lẹ́yìn ìgbà náà ni ó sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ lára àwọn àdìsí Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tí wa dálé lórí lónìí a rí pé àwọn ẹ̀kọ́ púpọ̀ wà ń bẹ o nínú àwọn ẹ̀kọ́ yìí òun náà ní pé ẹni méjì nínú òfin ṣẹríya wọn gbọ́dọ̀ tẹ sọ pé àwọn fẹ́ bára àwọn sọ̀rọ̀ jẹ́jẹ́ nígbà tí ẹnì kẹta ti ń bẹ láàrin wọn láì jẹ́ pé wọ́n gbà yọ̀ǹda rẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ haram ni kò tọ́ kò ṣe gbogbo tó bá ti pèlè wọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká jìnnà sí